ẹ káàbọ̀ sí oṣù kejì tí í ṣe oṣù ìfẹ́ inú wa sì dùn láti fún yín ní ìrírí tó yanrantí níbi tí àwọn olólùfẹ́ àwọn àpọ́n àwọn múndíá tó ń ti àwọn ìdílé pẹ̀lú àwọn tó ń dọmọ tó yóò ti máa sọ ìwòye wọn nípa ìrírí wọn nínú ìbáṣepọ̀ ìfẹ́ àti ìgbéyàwó ẹ má yí kúrò lórí Orísun bí a ti máa fún yín ní ìrírí amúlùdùn nínú sinimá orin ìfọ̀rọ̀wánilẹ́nuwò àjàbálẹ̀ ìròyìn mẹ́wàá